الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آمين gbogbo ọpẹ́ tí Allah ni gbogbo èyí tí Allah ni tó ṣe pẹ̀lú àǹkí ẹ̀yin olùgbọ́ wa káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidini eléyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dìde àsìkò yìí ọ̀làdùnní belò ló kọ tèmi nínú ilé agbára láàárọ̀ ọ̀tún ni mo tún ti ń bẹ pẹ̀lú àṣẹ dọ́kítọ́rù sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìṣe màá láǹfààní láti kọ́ fi ìbéèrè ṣíde ìbéèrè tí màá fi kọ́kọ́ wọlé òun náà ni pé ṣé nígbà tí a bá ń bẹ Allah subhanahu ipe bóyá kó ṣe nǹkan kan fún wa tí a ń ṣe àdúrà àwa ó ti di gbajúmọ̀ ní àwùjọ wa ó ti di bárakú ní àwùjọ wa lẹ́nu ọpọlọpọ àwọn èèyàn tí wọ́n máa sọ pé ọlọ́run wọ́lá ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ aláyé lọ́run ǹjẹ́ gbólóhùn àlàyé lọ́run yìí ǹjẹ́ ó tọ́ ká máa fi tì sí ọ̀dọ̀ ànábì eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí a bá tún ṣe àdúrà àtúbẹ̀ máa sọ fọlọ́dà kan wọlé ànábì rẹ Muhammad ǹjẹ́ ó tún tọ́nà ká máa sọ pé wọlé ànábì rẹ kó gbàdúrà wa bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعى الدعاء ìjọsìn ni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́run ní olúwa ẹlẹ́dàá yín ni ẹ máa pè mí tẹ́ǹbà sì ti ń pè mí màá máa jẹ yín dájọ́jú àwọn ẹni tí ń ṣègbéraga sí àtijọ́sìn fọlọ́ wọ́n wọ́n náà jahannama lẹ́ni yẹpẹrẹ eléyìí túmọ̀ sí pé ẹni bá kọ̀ láti pe ọlọ́run yóò wọ̀ náà tẹ́lẹ̀ ìbá yé wa ìjọsìn tó pàtàkì nínú àwọn àjọsìn ọ̀làdúrà sí nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam ó ní àdúrà ó mọ́kànlá ìdáàdà àdúrà ní pàápàá àjọsìn àdúrà ò ṣe fi ṣeré kò sì ṣe fojú di rárá mùsùlùmí gbọ́dọ̀ máa bẹ lọ. nínú àdéhùn anábì sallallahu alayhi wa sallam wọn ni man lam yas'alillah yaghdab alayhi ẹni bá kọ̀ láti máa pe allah allah yóò bínú sí ọlọ́nkọ́ má bínú sí wa. tàbá wọn fẹ́ ṣàdúrà a gbọ́dọ̀ ṣàdúrà lọ́nà tí ó mú bídí àdáni. a bẹ lọ́n tààrà gba ọ̀nà tọ́lọ̀ ní ká máa pè òun ẹ pè é bẹ́ ẹ bá ti pè é ọ̀jẹ̀ yín nínú àwọn ọ̀nà tó gbé àdáda lẹ̀ wọnú àdúrà náà ní ká máa fọlá ẹnìkan tọrọ báyà ànábì lónítàn màláìka ni èèyàn ni sámà ni àbílẹ̀ ọ̀ràn àbọ̀sùpà òjò tàbí ọ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ fi ọlá ẹnìkan ṣàtẹ̀gùn bẹ́ẹ̀ lọ. òfin ọlọ́run dá lórí wípé láàrin yín sọ́lọ̀ ẹ̀ bùkátà tẹ̀gùn ẹ̀ bùkátà àgàsọ̀ ṣáájú kẹ́ẹ̀ débi pẹ́ẹ́fẹ́ pé Allahu Rabbul Alamin ìyẹn tọrọ bá rí báyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní ká máa fi ọlá ànábì tọrọ yìí àdáadáa alẹ́ ni bẹ́ẹ̀ ni nínú àdéhùn ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan kí ìsàwàlà apá láṣẹ kó ṣe bẹ́ẹ̀ lábẹ́ àbúradà ẹ̀sìn á dẹrù rẹ̀ padà sí ni o. eléyìí ò túmọ̀ sí pé ànábì ọ̀lọ́lá kò túmọ̀ sí pé kìí sábìyì ṣùgbọ́n òfin ọlọ́run ọba kò gbà fún wa láti máa fọlá rẹ̀ ṣàtẹ̀gùn láti tọrọ níta bá fẹ́ lọ́dọ̀ Allah àní lábẹ́ òfin ṣẹ̀ríyà ní ntọ́jẹ́má ilmu tawhid wọ́n ní kẹ́ ẹ máa fọlá ànábì tọrọ bídà àdáadáa lẹ́nu anabi abiyi ni ọlọ́lá ni ṣùgbọ́n wọ́n ní ẹ gbọ́dọ̀ máa fi sàtẹ̀gùn ọlọ́run sọ nípa anabi musa alayhi salam oníyà ayọ̀ lẹ́dínà amanu la takunu kàlẹ́dínà ádáwò musa fabarra'ahu Allahu mimma qalu wa kana 'inda Allahi wajiha ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má ṣe jẹ́ bí àwọn ẹni tí wọ́n fi ara ní anabi musa. aleyhi sẹlẹ tọ́lá wọn bá wá fọmọ nípa tí wọ́n sọ nípa rẹ̀ anabi musa sì jẹ́ àbí lọ́dọ̀ allah àbí lọ́dọ̀ allah bẹ́ẹ̀ náà ni anabi isa aleyhi sẹlẹ ọlọ́ni ilqaali tẹlmẹlẹ ikatu ya mọ́ríyàmù iná allah yorùbá ṣírùkì bí kẹ́lẹ́mẹtì min husmahu mẹsíhù isa bin mọ́ríyàm ìhàn fi dúnìyà wàl àkírà wàmínà mọ́kàrọ̀bí. ìwọ Maryam ọlọ́lọ́n kò máa bá rántí ẹ rán wọn létí nípa àgbà tí màláìka fún nírò wípé yóò bí ọmọ kan ọmọ yìí yóò máa jẹ alimẹsíyẹ ọmọ alálùbáríkà Ìsá ọmọ Maryam Ìsá ọmọ Maryam torí Maryam oníyà rẹ̀ kò kàn ní bàbá ni àìní bàbá ọsọdọlọ yóò sì jẹ abiyì wàjíhàn fi dunya wal akhirah abiyi láyé àti lọ́run. àwọn olùmọ̀ á sọ pé gbogbo ntọ́lọ́n bá ṣe fànàbì kan ẹgbà bẹ́ẹ̀ ìtọ́lọ́n ṣe fànàbì nínú orú ọlá àti orí àti àgbéga yẹn tànàbì wa tún ju ti gbogbo wọn lọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní kò sí náà lànà pé kẹ́ ẹ máa fọlá ànábì kẹ́ ẹ máa fi ṣàtẹ̀gùn bẹ́ẹ̀ máa ń ṣàdúà kẹ́ ẹ máa fi iyì rẹ̀ kẹ́ ẹ máa fi tọrọ. àwọn àdéhìí kan wá lórí pé ẹ máa fi iyì mi tọrọ. ẹ máa fọlá mi tọrọ ṣùgbọ́n gbogbo wọn làdéhìí tó jẹ́ kọ́ńdẹ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ àgbékalẹ̀ ẹ̀rọ burúkú ni àwọn àdéhìí yẹn àpèjúwe irú wọn oná lọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé wọ́n lánàá bí sọ pé sallallahu bi jahi inna 'inda Allahi ẹ máa fi yèmí tọrọ torí yèmí tóbi hadith lásán kí iyì rẹ̀ tóbi lọ́dọ̀ Ọlọ́run lódodo ṣùgbọ́n bí kò máa fi tọrọ kọ àwọn afẹ́fẹ́ nǹkan ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run kádùn àwọn olè máa gbà bẹ́ẹ̀ bá lè yọ ọ̀dà ìwọ lọ́wọ́ wa èyí tó wà ní tẹ́wọ́ gbà alákọ̀ọ́kọ́ Ọlọ́run ọba jẹ́ olúwa tó ní àwọn orúkọ eléyìí tó rẹwà jù ó sì jẹ́ olúwa tó ní àwọn àròyìn tó ga jù ẹ máa forúkọ rẹ̀ ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú ẹ̀ ẹ máa fi àwọn àròyìn rẹ̀ ṣàtẹ̀gùn síwájú ẹ̀ ẹ máa fa àwọn orúkọ yìí pè é ẹ sì máa lo orúkọ kọ̀ọ̀kan sí bùkátà yín kọ̀ọ̀kan bó ti ṣe bá mu ẹ rí bọ́ọ̀lù wọn máa jẹ yín náà ni. walillahi al-asma'ul husna fad'uhu biha tí Allah làwọn orúkọ tó rẹwà jù ọlọ́ọ̀ni ẹ máa fi pè wọn kí á ló ń ṣe wá ọba tí ó gbàdúrà wa ni ó lórúkọ mi eléyìí tó rẹwà jù ni ẹ máa fi pè mí bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tá a lè tún fi ṣàtẹ̀gùn síwájú Allah ó náà ní iṣẹ́ rere táwa ṣe láàrin wa sí Allah tí kárí mi ọ̀wọ́ bẹ̀ ẹ fi ṣàtẹ̀gùn síwájú Allah ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó sì gbàdúrà yín torí ẹ̀ ló ti jẹ́ pé nínú súnà tẹ́ bá fẹ́ láti fi nǹkan kan ṣàtẹ̀gùn síwájú Allah pé kádùn àyàn ó lè gbà ẹ̀ ń ṣe ṣáájú kó tó di pé ẹ̀ ṣàdúrà yẹn ẹ wàá ṣàdúrà pọlọ wọn tí mo ṣe iṣẹ́ nǹkan báyìí fún mi. Hmm. gẹ́gẹ́ bí ìròyìn àwọn ẹni mẹ́ta tánà fi fún wa pé wọ́n rìnrìn àjò wọ́n sá pamọ́ sínú ihò tí ń bẹ lára àpáta hmm. bẹ́ẹ̀ lòkúta ló yí bò wọ́n. Hmm. oníkálukú wọn á rí i pé kò sọ́nà kò sọ́gbọ́n táwọn lè dá tó lè mú àwọn jáde kúrò nínú ibi táwọn wà yìí àfi kó oníkálukú àwọn kọ́ mẹ́nu bá dáadáa tó mọ̀ kó ń ṣe láàrin ọ̀sán náà oníkálukú wa sọ tiẹ̀ tí kálukú bá ti sọ tiẹ̀ tán àpàtọ rọra sí díẹ̀ ẹnìkejì náà sọ ó tún sí jù bẹ́ẹ̀ lọ ẹnìkẹta sọ ó sí débi pé gbogbo wọn lè jáde torí rẹ̀ dáadáa tí wọn náà mọ̀ pò sí láàrin rẹ̀ sọlọ tí ò sí kárí mi bẹ tí sàtẹkùn síwájú Allah lágbàtà nàbì sallallahu alaihi wa sallam ó lè sọ pé wọn lọ pé ìfẹ́ tí mo ní sànàbì sallallahu alaihi wa sallam ṣé nǹkan báyìí fún mi ṣé wọn nífẹ̀ẹ́ rẹ̀ lódodo àhẹn hmm. torí pé fẹ́ ànábì ni kò tẹ̀lé tànábì wọ́n ń bọ́ sọ̀rọ̀ ànábì oní à ẹ̀yin ọ̀bá wa láàmú wọ́n ń sọ fún ọ nípa àlànà ànábì oní àlòsúnà ni wọ́n bá wúro <laughs> àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o sì fẹ́ gba ti ń bẹ lọ́dọ̀ lọ hmm. tó bá wù ọ látòkè délẹ̀ bó ló ṣe jọmọ lẹ́yìn ànábì gan pé wọ́n ẹnu rẹ ò ní ràn kò ní ràn láéláé pé wọ́n lọ́n wo fẹ́ tí mo ní sànàbì ọ̀tá ànábì ti rí hmm, hmm. so ìdí nu eléyìí ló lè fi ṣàtẹ̀gùn síwájú Allah kì í ṣe fọlá ànábì ìyá ọlá ìyá ànábì ọlá ìyá àfọwọ́sẹ ọlọ́run gbogbo eléyìí àwọn àṣà kan táwọn èèyàn kan gbà lẹ́nu àwọn bàbá bàbá tí wọ́n gbé lórí àtẹ ṣẹ̀ríyà kí wọ́n fi wò bó ló ṣe bá mu sí bó ni ò ṣe bá mu ẹlòmíràn wọn kàgídí hari ó sọ pé máa ṣe ṣe náà wá ṣe máa ṣe náà nù. wọn a máa fi túláàsì mú yan kú olóko àìmọ̀kánì lọ́ba ti ṣàlàyé ẹ̀sìn fún yàn tó bá fẹ́ sórí rẹ̀ yọ gbọ́ yọ gbà yọ tẹ̀lé ẹni tó bá sì jẹ́ pọ́nà mi ló ń fẹ́ gbà yọ kàgídí hari ni àti fẹ́nu. Hmm. ẹlẹ́kẹta òun náà ni kéèyàn tọrọ lọ́dọ̀ ẹni rere wípé kó rántí èèyàn nú àdúrà rẹ̀ ẹni rere yóò jẹ́ pé tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kí sẹ́ni tó tó kàn jókòó kalẹ̀ tí ò ní sẹ́ méjì ju pé ẹ̀sán máa gbàdúrà wa lọ nítorí tó bá pé àdúrà ń gbà lẹ́nu tiẹ̀ náà bẹ́ẹ̀ ká ti jókòó kalẹ̀ nítorí tádùn àbá gbà tẹ̀yìn jókòó èèyàn máa pé mo ní sẹ́ńbì mo ní nǹkan bí mo ní tí mo mójútó ń bí iṣẹ́ ọ̀hún àkàjókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ wọn ni kí wọ́n máa gbé bùkátà ìwọ ní tó fi máa gbọ́ ni ẹni rere ọ̀jẹ̀ pé ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa sọ pé má gbàgbé mi nínú àdúrà rẹ̀ mm. kí n fáwọn sọ̀hábà sí máa ń bá nàbì sallallahu alaihi wasallam pé wà nàbì báwa bẹ́ẹ̀ lọ́n kójú ọ̀rọ̀ òjò ti rọ̀ tipẹ́ ẹ̀rì kí n ṣe kútúbà lọ lọ́jọ́ jimá kan lẹ́nìkan wọlé ó ní wa nàbì sallallahu alaihi wasallam ìyàn mú ọ̀dádá gbogbo ń tá aláàgbìn gbogbo ẹ̀ ló ti rọ àwọn ẹranko ànábì wá sì gbọ́ sókè ọba bẹ́lọ̀ ànábì ò kú lórí mímbàrí àfìgbà tí gbogbo aṣọ rẹ̀ tó tútù jẹgbìnì ànábì òjò yóò yé rọ̀ títí di júmọ̀ àtọ́tẹ̀lẹ̀ orí mímbàrí náà lànábì tún àtọkùnrin tún padà dé pé òjò ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ bá ní tọrọ pé kó tún dínkù kọ́ máa ń rọ̀ sí wa lórí mọ́ àmọ́ kọ́ máa rọ̀ sí àyíká wa agbègbè Madina hmm, so àwọn nǹkan mẹ́ta yìí ìyẹn lè fi ṣàtẹ̀gùn síwájú Allah akramakumullah ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tá a lè máa pe ànábì wa ní alayé lọ́rùn ìsọkúsọ gidi lélẹ́yìn o hmm. ìsọkúsọ gidi ó sì takò tawhidur rububiyyah hmm. tawhidur rububiyyah onáàní ká gba olúwa ẹlẹ́dàá wa gbọ́ nípa àwọn sẹ́tíǹsì hmm. ọlọ́run ọba ló ní mulku samawati wal ard òun ló ní ìkápá lórí sẹ́mà àtìlẹ̀ òun ló so anabi sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ni kò dágbára ní lórí nǹkan kan yàtọ̀ sí ntọ́lọ́n bá fagbára rẹ̀ ká. Hmm. àti máa wá sọ pé ńlọ láyé lọ́lọ́run ìsọkúsọ burúkú tí ń bùkátà kẹni tó sọ bí òtúbá kó sì padà sídìí ẹ̀sìn Islam lẹ́ni tí òtún ní ìfẹ́nu wa rọ́ọ̀fù máa ní. Hmm. ọlọ́run ní walillahi mulku samawati wal ard wallahu ala kulli shay'in qadir. naam lábẹ́rẹ̀ zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight nọ́mbà tí olùjábínú tí ẹ máa pè wọlé fi máa béèrè ìbéèrè kan àbí kejì lábẹ́rẹ̀ ṣé ọ̀nà ni pé wọ́n tún máa ń sọ pé wọ ọlọ́run wọ ọlá ànábì ta torí ẹ̀ dáyé ǹjẹ́ òun náà tún tọ́. eléyìí náà ṣe déédéé nítorí pé àdéhìí tó sọ eléyìí kò fẹ́ fẹ́ rinlẹ̀ ọlọ́run bò tuntun rà nábì sallallahu alaihi wasallam dálé ayé ọlọ́run bá nítorí káwọn èèyàn lè bá wá síbẹ̀ ó dá wa síbẹ̀ ká lè bá a máa jọ́sìn fún kése tó rà nábì lọ́lọ́ sí dalẹ̀ ayé eléyìí bẹ́ẹ̀ nọ̀rọ̀ àwọn ẹni tó jẹ́ pé wọn ọ̀dá dì sí ma máa ń kà dì kọ̀ǹdẹ̀ tó tún máa gbé tọ́mì lórí ẹ̀. hello. wàyí wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yìí. sọ́ọ́dí kì í láti yóò gbọ́. kí ni ìbéèrè yín o. ìjọ tó ti mùsùlùmí láti ǹjẹ́ tọ́ fún mùsùlùmí náà ọ̀yá kí ni kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé a ti mọ̀ pé orúkọ Allah ǹjẹ́ sẹ́yìn lè ṣèǹjẹ́ sẹ́yìn ọmọ ìsìn báyà ní mùbángídì àbí ọlọ́run tó lẹ́tọ̀ọ́ sí nínú ẹ̀sìn. kí ẹ máa pè ní mùbángídì. Allah àtàkùn ẹ̀rọ ó ti yé ẹ ṣe o. àkọ́kọ́ ìbéèrè yín kan ní ṣé èèyàn lè máa pèèyàn ní kèfèrí bẹ́ẹ̀ ni ẹni tí ìbá ti ṣe mùsùlùmí káfíìrì náà ní lábẹ́ torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa sì ti pín àwọn ẹ̀dá rẹ̀ náà sọ́nà méjì hmm. ó ní inna hadaynahu as-sabila imma shakira wa imma kafura tó ń nukọ jẹ́ni tí ń sin Allah hmm. àbí kò sì jẹ́ni tí ò ní sìn tó ń nukọ jẹ́ni tí ó mọre tí ń dúpẹ́ fọlọ àbí kò jálà ìmọre Ọlọ́run sún sọ ń bò mí pé faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá fẹ́ kó gbọlọǹgbọ ẹni tó bá fẹ́ kó ṣe kèfèrí sọlọ sọ wọn ò mẹ́ta kódà mùnáfìkì mùnáfìkì tá a máa sọ káfìrí náà ni àmọ́ káfìrí tó tún gbókun sọ̀rọ̀ ni mùnáfìkì torí ẹ̀ lọ́lọ́run sọ pé innal munafiqina fi darkil asfali minan nar hmm. nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn mùnáfìkì ọmọ abẹ́ńjọ́ ọ̀gbìn dàlùkìyàmù torí ẹ̀ṣẹ̀ tí wọ́n tún ju ti káfìrí lásán lọ hmm. torí ẹ̀ kọ́lọ́mọ yà wá ń káfìrí kọ́lọ́mọ yà wá ní mùnáfìkì ṣùgbọ́n kò tọ́kọ̀tọ̀ náà kọ́ wá pé mùsùlùmí ń káfìrí hmm. láì jẹ́ pé kódà káyé kó ṣe àṣìṣe tó lè sọ di kèfèrí hmm. láì jẹ́ kó o ti ṣe àlàyé fún un lórí àwọn nípa àwọn ẹ̀rí tó múnádóko tó fi hàn pé n ti ń ṣe yẹn ó lè sọ̀yàn di káfíìrì hmm. àti pé pápá gan tó bá pé ìṣújú àìmọ̀kan ní bá ń dà láàmú á hmm. gbọn ìṣújú àti àìmọ̀kan nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ń tí gbogbo ń tá ti ṣe wọn nílá lágbàgádá ní tó ń ṣe lò wọ́n máa ṣiṣẹ́ á sọ pé lè ti di káfíìrì lábẹ́ òfin ọlọ́run tó máa wá pè yàn káfíìrì wọn fi sílẹ̀ o tó bá gbọ́n lo sẹ̀ríà islam wọ́n máa ń pa wọn ni o nítorí pé àdìs abdullahi ibn abbas radiyallahu anhuma eléyìí tí imaamu bukhari tó gbé jáde nínú sàhíhì rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti fi islam sílẹ̀ tó ní mi ṣe má anabi nìkan pa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní allah amakorúkọ olúwa ẹlẹ́dàá wa ni. ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ ni òun náà lè tó sì nínú àwọn orúkọ rẹ̀ torí pé orúkọ ọlọ́run ọba pọ̀ púpọ̀ ọlọ́run nìkan lọ́ọ́ máa iye òǹkà orúkọ rẹ̀ kò sí ẹnìkan tó máa òǹkà orúkọ rẹ̀ àfọ̀nìkan. yẹ́bù tí wá nínú hadith eléyìí tó jẹ́ hadith fífi máa mú ìdààmú àti wàhálà kó o fẹ́ àfikún náà bó ṣe payá rẹ̀ fún. allahumma inni abduka ibnu abdika ibnu amatika naasiyati biyadik maadin fiya xukmuk cadlun fiya qadaa'uk as'aluka bikulli ismin huwa lak sammayta bihi nafsak aw anzaltahu fi kitaabik aw أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن qalbi wa nuura ونور wa وجلاء حزني wàdàhàbà hàmì yẹn ń tọ́ka sí pé mò ń pè wọ́n lọ tọrọ lọ́dọ̀ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ tiẹ̀ eléyìí tó fi sọ́ra rẹ̀ abọ́ sọ́kalẹ̀ nínú tírà rẹ̀ abọ́ fi mẹ́ẹ̀nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ nìkan ma tẹ́lómi nínú ọ̀ma àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé ń bẹ náà kan tẹ́lómi ó túmọ̀ sí pé tó ń bẹ náà orúkọ lọ tó ẹlòmíràn tún wà nínú àwọn ẹ̀dọ́ lọ. torí Allah ọ̀kan ni nínú àwọn orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa àwọn orúkọ rẹ̀ pọ̀ púpọ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ pọ̀ lọ́n pẹ̀lú orúkọ kankan ó dìgbà tó bá dá wa lójú láti inú alukur'an àbí sunna anabi sallallahu alaihi wasallam orúkọ ọlọ́run tọ́wọ́ pọ̀lọpọ̀ ló wà nínú àwọn orúkọ míì náà tí máa pè má abudu tó sì pé kìí sorúkọ Allah kìí sorúkọ Allah kákìí sára àìjọ abdulrasheed kò ṣe déédéé o hmm. torí korúkọ ọlọ́run ọba kọ́ ni arasheed hmm. bẹ́ẹ̀ náà làwọn orúkọ míì bíi yaqeen wọ́n ní abdulyaqeen kò ṣe déédéé torí pé aliyaqeen kò sí nínú orúkọ allah inú ẹgbàá wa tó wá tí wọ́n ti kó gbogbo orú eléyìí náà mà kò ṣe déédéé nítorí pé eléyìí ànábì kọ́ ló sọ ẹnìkan nínú àwọn tó gba àdéhìí wa òun lọ́wọ́ àkà torí pé sọ pé inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-jannah dájúdájú àwọn àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan bẹ fún Allah hmm. tó sì pé ẹni tó bá sọ wọn tó mọ̀ wọn tó mọ̀ tó mọ̀ wọn hmm. tí ń sì ń lapa nínú òsì àtiwá rẹ̀ hmm. yóò wà lẹ́jẹ̀nà. ànábì ọ̀sọ́pọ̀lọ̀ ò ní ju orúkọ mọ́kàndínlọ́gọ́rùn lọ o. bí kémi náà sọ pé mọ́ mọ́ ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà kan lápò mi o ẹni bá mọrú bébà wọn yóò bàyè báyìí lẹ́bùn eléyìí kò túmọ̀ sí pé ní wa lọ so bẹ́ẹ̀ náà làwọn orúkọ yìí báyìí so torí pé nítorí omi gùn lẹ́nu tó ń gbà bóyá ló sọ pé orúkọ ọlọ́run ló ń kà hmm. ẹ́ nígbà tó ń sọ pé ọlọ́run níjọ orúkọ mọ́kàndínlọ́gọ́rùn lọ tó ń sọ bẹ́ẹ̀ níbo àdéhìí tó sọ bẹ́ẹ̀ kó wù lè rí láíláí àdéhìí kan sọ pé ọlọ́run níjọ orúkọ mọ́kàndínlọ́gọ́rùn tẹ́lẹ̀ ìbá wa jẹ́ báwọn àwọn orúkọ náà ò ṣe yí padà hmm. allahu ni allahu wa máa jẹ́ hmm. torí àwa ta jẹ́ mùsùlùmí náà ká fi kọ́ra wa ká fi kọ́ ẹnu wa ká máa pe ọlọ́run ẹlẹ́dàá wa ní allah hmm. allahu yẹn ò nítumọ̀ méjì ju allahu ẹlẹ́dàá wa lọ ọba tá a gbọ́dọ̀ sìn lódodo òun náà nítumọ̀ allah ayé al-ma'budu ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo ìṣèlú àwọn kan pè ní ọlọ́run ọlọ́run tí ń jáde lẹ́nu wa ń gbà míì nítorí pé a gbà pé ó ní ọ̀hún lórí wa ọ̀hún náà ni pé ká jọ́sìn fún lódodo ìdí tá a fi gbà láti máa pè ní ọlọ́hun ló ń gbà mí ṣùgbọ́n Allah kò lè túmọ̀ sí nǹkan míì ju ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo lọ ẹlẹ́dàá wa so òun náà ni arrahman òun ni arrahim òun ni asalaam òun ni almu'min òun ni almuhaimin òun ni alaziz òun ni aljabbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. akramakumullah sáwá lè máa pè ní ubangiji òbángídì àwọn haúsá ló máa ń sọ báyìí àwọn yorùbá àwọn lè sọ pé so òbángídì yẹn á kò tọ́ka máa pe allah bẹ́ẹ̀ kò túmọ̀ sí nǹkan kan nínú àwọn orúkọ allah hmm. kò túmọ̀ sí kìí ṣètúmọ̀ kankan nínú àwọn orúkọ lọ hmm. ṣùgbọ́n àṣà ti àwọn haúsá iná ní máa pe ní allah islam kọ́kọ́ dé hmm. sí agbọn ibi tá à ń pè ní Borno state nísìn torí bẹ́ẹ̀ ni Islam ti wà tipẹ́ hmm. Islam ti wà lágbọn abẹ́yẹn ó ti lé ní one thousand years torí ẹ̀ àwọn Islamic kingdoms àwọn orílẹ̀-èdè Islam Islam ó wù ń bẹ yẹn tó ń bẹ nínú history Islam tí ò ṣe parẹ́ hmm. gẹ́gẹ́ bí Mamlakat Kanim al-Islamiyya Islamic Kingdom hmm. Islamic Kingdom of alkanim kanim ó wà nínú tàn so Islam ti wà ń bẹ̀ ń tipẹ́ àwọn lárúbáwá wọn ti wá sí tẹ̀yìn tipẹ́ tá ti gbé islam wá sọ akramakumullah wọn nígbà tí wọn kọ́ gbé islam débẹ̀ yẹn wọn bá fáwọn èèyàn ń sin òòṣà kan wọn ń pè ní gidi sọ wọn á ní òòṣà yẹn ìgbàgbọ́ àwọn èèyàn tí ń gbé tẹ̀ǹgbà náà ni pé a ah, ò ní agbára kọjá sísọ gbogbo ohun tí èèyàn bá sì tọrọ lọ́dọ̀ rẹ̀ ló máa ń ṣe ìgbà tí àwọn mùsùlùmí wá gbé islam dé tí wọn á nítọ Allah lẹ́ẹ̀mà sí Allah lẹ́ẹ̀mà sí àwọn ah, Allah táwa ní àwọn àmọ̀ sí aláwọ̀ kan tá a mọ̀ hmm. so wọn aláwọ̀ ẹni tí ń ṣe òǹgbẹ fọwọ́ fi yé wọn pé ah, aláwọ̀ yìí gan ni bàbá gidi hmm. ipò òun ni bàbá gidi tó bí gidi ah, bí gidi bá lágbára tó bó ṣe lágbára yìí ajá pé bàbá rẹ̀ ọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ <laughs> so ìtumọ̀ ògbẹ́ngígì nù pé bàbá tó bí gidi so eléyìí aláwọ̀ ni aláwọ̀ ń jẹ àwọn ẹni tí ń ṣèjì haúsá náà ẹ̀dẹ́kun à ń pe Allahu ní ubangiji kò ní ìtumà kò sì túmà kò jẹ́ ìtumọ̀ kankan nínú àwọn orúkọ Allah náà. hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. a a ti ma o. ẹ ṣe màmá aláwọ̀ jẹ́ àtọ̀fọ́ rẹ. àmín kí ni ìbéèrè yín. àti bàbá wa tí wọ́n ti fa wa sọ́nà ọlọ́wọ́n mọ́tọ́ wọn sọ́nà. àmín àmín. ìyá àjàlá ló sọ̀rọ̀ tó kéwòn. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè méjì mo wọ́n ní pé èèyàn lè fi ànábì ṣe àtẹ̀sùn. Hmm. tó bá jẹ́ pé èèyàn wá sọ fún ọlọ́run tí mò ń gbàdúrà pé ọlọ́run ò dákun wọlé arúgbó ńgbà tó ń ṣẹ̀dá mi ẹnìkan kò ṣẹ̀ ní tí mo fẹ́ yìí ọlọ́run ṣe fún mi pé èèyàn náà dáa ẹ̀ẹ́kejì ni pé àwa méjì fẹ́ sí ọ̀hún wọ́n ti kíkì náà darí ìgbáwà méjì la fẹ́ sí ọ̀hún ṣé àwa náà ta fẹ́ sí ọ̀hún tá a jẹ́ méjì yìí táàkì ní ìjẹ̀mọ́ ni àbọ̀nkálukó kìkì ẹ̀. Hmm tẹ́ẹ̀sì jóbìnrin àbí. tẹ́ẹ̀sì jóbìnrin. tọ ó ti yé. alhamdulilayi wọn ní sàlẹ̀ bẹ́ẹ̀ náà ká pé wọ́n wọ́lá pígbà tó ń dá mi ẹnìkan ò sí ń bẹ̀. ṣé eléyìí náà ò sí nínú bí mùsùlùmí ṣe máa ń bẹ lọ. wọ́n lọ wọn gbà pé wọ́n lọ dá mi wọ́n lọ ní mi ẹnìkan pẹ̀lú rẹ nínú ṣíṣẹ̀dá mi tí wọ́n fi bẹ́ẹ̀ lọ. ẹ fi bẹ́ẹ̀ lọ. sọ eléyìí àmọ́ kìí ṣe pé wọ́lá pé ńgbà tó ń dá mi ìwọ ọlọ́run wọ́n lọ́ọ́ dá mi ìwọ nìkan lọ́ọ́ dá dá mi ẹnìkan pẹ̀lú rẹ̀ náà àti ṣẹ̀dá mi sí nǹkan báyìí fún mi ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi. bákan náà wọ́n ní táwọn bá jẹ́ méjì táwọn fẹ́ ṣe sọ̀lẹ́ obìnrin sì làwọn méjèèjì ṣé kálukú ọ̀dà tiẹ̀ ṣe ni àbí ń jẹ̀mà ìbéèrè wọn túmọ̀ sí pé mọ́ṣáláṣí wọn bára wọn àbí àyè kan ni wọ́n jọ wà tọ̀pọ̀ àwọn pọ̀ bíi ilé àbíbí kan hmm. kò sí ní tó burú káwọn obìnrin náà ṣe sọ̀lá tí wọ́n ní torí pé náà òfin ṣẹ̀ríya al-ithnan fama yazid jama'a èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ jama'a náà ni wọ́n nínú sọ̀lá torí délé lè má mú odò ẹni tí wọ́n jọ ṣe sọ̀lá tó odò lápọ̀ ọ̀tún rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin náà ṣe máa ṣe jama'a ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ tó kàn wá ní kété bá ti pé mẹ́ta mẹ́rin lè má mú yín ò ní bọ́ wájú bí lè má mú tọ́jọ́kùnrin ti ṣe máa bọ́ wájú ẹ̀jọ̀ dúró dọ́gba ẹ̀jọ̀ dúró dọ́gba lórí sáfù kan náà jàmá wa wà lọ́tún àtòsí rẹ̀ wọ́n wà láàrin wọn. Mm. hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ṣé o kọ yín? Ìyá kìlọ̀ ń sọ̀rọ̀ láti tuntun náà. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi pé ìjẹ́ ń sọ̀rọ̀ fún obìnrin láti mm. ṣe step like àwọn eré ìṣẹ́ ẹ tún yín béèrè. ṣé ìṣòro máa ṣe pọ́ọ̀kì dáírò àti kékeré àbájọ tó. kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa akáṣe tí ó jẹ́ kí ara wọn dá sánsán. torí nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-mu'min al-qawi wa ahabbu ila Allahi min al daif wa fi kullin khayr. mọ́mìnì tó ní agbára. olóore lọ́dọ̀ lọ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ju mọ́mìnì tọ́jọ́ lẹ̀ lọ ṣùgbọ́n orí ń bẹ lára àwọn méjèèjì o nígbà tá a ti jẹ́ mọ́mìnì torí àfẹnẹ́jà àlùl muslimina kal mujrimin mùsùlùmí ò lè dọ́gba pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí ìdí nì tó fi jẹ́ pé ìta wà á tún ṣe tá tún fi jẹ́ ni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí dáadáa kò sí tó burú ń bẹ̀ ìyẹn ni pé ìta ṣe tá tún fi lágbára kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé tóbìnrin tó bá fẹ́ wá ṣe ọ̀kan nínú àwọn eré ìdárayá gbogbo tí wọ́n máa ṣe wọn eré ìdárayá ṣíṣe ọ̀gbọ́dọ̀ gbédé di à ń bọ́ sí hòhò ọ̀gbọ́dọ̀ gbédé di ipe àwọn àyàn aṣọ dànù ipe yẹn bá ń ṣe eré ìdárayá ni ètò eré ìdárayá ò ṣeé ṣe láì bọ́ hòhò má ti ṣe pé èèyàn ti gba tíkẹ́ẹ̀tì àtijọ́ ọmọlẹ́yìn àṣẹ pọ́n. hello. hello. ó kọ yín o yẹmílẹ láti rí tẹ̀lé. kí ni ìbéèrè yìí. ẹ nígbà tó ń sọ̀rọ̀ ní ìṣẹ́ wọ́n ní ẹjọ́ bá ti di muslim. Hmm. káwa mú káwa kíkẹ́ ká máa kí wọ́n máa pa àwọn kíkẹ́ àní. wọn sọ pé ká máa pa yín o bóyá kí ẹ tún bóyá kí ẹ tún béèrè lọ́wọ́ ẹni tó bá súnmọ́ yín tó bá gbọ́ ń titi ẹ̀ wọn sọ pé kí wọ́n máa pa yín rárá bí tí wò ó all nine oh five five five five five eight ẹ máa gbìyànjú láti máa gbọ́ wáyé kẹ̀sì tó máa gbọ́ wáyé kẹ̀sì tó máa gbọ́ wáyé kéèké ẹ lọ́hùn. ẹ̀lọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tuntun. ó ń kọ yín o. orúkọ mi ti yá mi báyà sí látọ̀ yọ aláàfin. kí ni ìbéèrè yín. ẹ̀dọ́nà ìbéèrè tí mo fẹ́ béèrè ní káyà tí wọ́n kà lẹ́ẹ̀kan pé èèyàn lè fi bẹ ọlọ́run yẹn. ẹ̀dọ́ ọkùnrin tó rà ló wà kọ́ńdàkùn kan ọ̀bí tó wà bàbà aya kìí ṣe aya hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ni hadith hmm. yẹn níbẹ̀ náà àwọn àdúrà tó ṣe pé ọlọ́run máa fi ṣípayá àpájù ìdààmú àti wàhálà ọlọ́run máa ń kákó fún yàn so ó ti yẹ kí gbogbo àwọn mùsùlùmí ọmọ lóòótọ́ so ó wà nínú musnad ti imam ahmed rahimahullah ó sì wà nínú hisnul muslim eléyìí dáhùn pé citadel ẹ lè rí nínú ìta àgàn tuntun mọ̀ sí yorùbá ó wà lédè yorùbá náà sọ àwọn àdúrà tó jẹ́ ààbò fún mùsùlùmí láti inú alukurani àti sunna ìta túmọ̀ sí yorùbá ẹ̀rí ń bẹ̀. wọ́n ní tí ẹ bá ti bọ́ sí ọjà tí ẹ bá ti lọ sọ́jà tí wọ́n ti ń ta àwọn tíra tí bá sọ pé ẹ fẹ́ ra lè muslim wọ́n ta fún yín ẹ sì rí ń bẹ̀ insha allah. ẹ sì lè ràn yàn wá bá yín rà lọ́dọ̀ wa ní àgbẹ̀nà center. wa alaikum salaam. sọ̀rọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dákun ìjọ tọ́ súnà pé ọmọ bíi mùsùlùmí kò ní kí máa méjì kó tó di pé wọ́n ta orí rẹ̀ kó bímọ méjì. bẹ́ẹ̀ni. tọ kò tó lábẹ́ òfin Ọlọ́run ní pé kí obìnrin kó ti kọ́kọ́ kó tọ ọkùnrin lọ wọ́n tún ti máa bára wọn ṣe bára wọn lò wọ́n tún ti máa bímọ láì jẹ́ pé wọ́n ti so igi ṣáájú ìpàdé alákọ̀ọ́kọ́ islam ò fara mọ́ gbogbo wa tí ò dáa islam ṣe zina ó ṣe léèwọ̀ ó sì tò àwọn àbáwí tó lágbára tó le koko ó tó máa wípé ẹni tó bá ṣe zina irú ìbáwí tí wọ́n ṣe fún ni kìí ṣe nítorí bá méjì torí ká lè bá jìnnà sí ni torí ní tí ọ̀dọ̀ ọ̀dà ọmọ ọ̀ma di pé lúpọ̀ ní wọ́ọ̀dù ọmọ bá ń sìn lúpọ̀ ní wọ́ọ̀dù bàbá gan ní mẹni tí ó ní ọmọ tó ń tọ́jú ìyàwó gan lè máa dúnkòkò mọ́kọ rẹ̀ pé ó ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé ọkọ̀ láti wọ́n ṣàlàyé fún ewu tiẹ̀ nínú àwọn ọmọ yìí ọlọ́nkọ́dá kún kọ́ sànù wa torí ẹ̀ a gbọ́dọ̀ so igi ṣáájú ó ń kó wọn ṣẹlẹ̀ láàrin àwa àtòbìnrin ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti fọwọ́ kan obìnrin la láì jẹ́ pé ọjẹ́lẹ́tọ̀ọ́ rẹ̀ tó fi so igi lórí ẹ̀. Hmm. wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àwọn àgbọn abòmí obìnrin lè ti bímọ mẹ́rin ó lè ti bímọ mẹ́ta ó lè ti bímọ jù bẹ́ẹ̀ lọ fọkùnrin hmm. wọ́n sì jọ ń jókòó níjókòó kò sí igi láàrin wọn hmm. ìyàwó tí wàá gbọ́rọ̀ ọlọ́run pé ìjókòó yọ ọ̀tọ̀ ìjókòó ẹsẹ̀ ni ọ̀ wá já lọ ṣàtúnṣe bàbá mi ò tí ì kù wá lọ fẹ́ mi kó fi lè bá àjẹ́ pé àwọn ọmọ tá a máa bí lẹ́yìn rẹ̀ wọ́n jọ ọmọ tó jẹ́ halal ọkùnrin wọn bá lóun ò ní yìgì kankan sóńtò nídàí lẹ́yìn tí gbogbo àlùbáríkà ara rẹ̀ ló ń ti gbà tán wọ́n á lọ máa so yìgì wo bọ́n má bàa jọ máa lè kọ́jọ́ máa lè á ọkùnrin yẹn ẹ kọ́ lọ bẹ̀rù ọlọ́wọ́ èyí tẹ́ ti ṣe tọ́já ṣiṣe ẹ jẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹ wá ọ̀nà tí ìjókòó yín tó fi bàtọ̀ lọ́mù ní ìsìn. ẹ lọ́rùn. Wàhálẹ́gùn Sàlámù Rahmatullah, ó bọ̀ yín. Kí ni ìbéèrè yín? Ṣèmọ ní ìbéèrè ìgbà. Kí ni ìbéèrè yín ọ̀hún? Láwọn kan ní pé tí bóyá ìyẹn bá sọ̀rọ̀ láti lè ìṣà. So ìmọ̀mọ̀ ti Ìrìn àgbà méjì nípa rí. So ṣé ìyẹn máa tí wọ́n lè fásíà ni àbí ìrìn mẹ́ta? Àgbẹ̀ tó wá sí yẹn. pé ìyẹn máa kà ní ọjà nìkan ni àbí ọ ti ṣàlàyé tẹ́lẹ̀ náà wípé nítorí bá kọ́kọ́ bá lẹ́yìn lè máa mú òní ta tìyàn kìbá kejì máa mú tìyàn kìbá kẹta máa mú tìyàn kìbá kẹrin máa mú tìyàn bá ìbéèrè wá ń ṣe ní ìsinmi pé rákà bá a jẹ́ pé ìṣirò ọjà sí pé ẹ̀yin ti ṣe rákà àkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ti yẹn nà bẹ́ẹ̀ bá dìde nísìn rákà kẹta àtẹ́lẹ̀ kẹrin lẹ́mú wa síbẹ̀ yìí náà mọ̀ pé tẹ bá fẹ́ ṣe rákà ẹlẹ́kẹta àtẹ́lẹ̀ kẹrin fátíà nìkan lẹ́ẹ̀ka lákèjẹ́ẹ́jẹ́ ẹ̀sìn ní kàǹkan kalẹ̀ fátíà lásán tẹ wá ké lẹ́yìn lè má ní rákà kẹta àtẹ́lẹ̀ kẹrin ti lè má tá a pè lálàkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì tìyín kò sí tó burú ń bẹ̀ pé ẹ kí nǹkan kan lè tó ń ti kún lálá kókó àtẹ́lẹ̀ kejì tìyín torí ẹ̀yin lè má múlẹ̀ wà òfin ṣẹ̀rí àti tọ́ka sí pé ó lè tọ́ ká ṣe nǹkan míì lẹ́yìn lè má mú láì jẹ́ pa àṣẹ eléyìí tó jẹ́ pé tó bá pàwọ́ là ń dásọ̀ láti ṣe àbájẹ́ pa àti ṣe. Hello. Hello. ó kọ yín ẹ bá gbóhùn sókè díẹ̀ síbi tí ẹ ti ń pè. kí ni ìbéèrè yín ǹjẹ́ ó dá sí mùsùlùmí ó ta tẹ́tẹ́. tó báyìí òfin ọlọ́run kò tọ́ haramu ni òfin ọlọ́run ọba pè hmm. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ká jìnnà sí hmm. ọlọ́run ní innamal khamru wal maisiru wal ansabu min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ọlọ́run bá ní ọtí mímu tẹ́tẹ́ títa èrè gbígbẹ ọ̀pẹ̀lẹ̀ dídà gbogbo ìdọ̀tí ni o nínú sí àṣetọ́ni ẹ jìnnà sí ká ẹ lè bá a sórí rẹ̀ nǹkan tí ṣetọ́ni ń fẹ́ oní ẹni kò dá ìjà sílẹ̀ láàrin yín ó fẹ́ dá ìkórìíra ara ẹni ìbínú ara ẹni sílẹ̀ láàrin yín látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa ẹ ẹ wá jìnnà sí kẹ ẹ lè bá jẹni tí ó ṣoríire ẹ jìnnà sí torí pé kìí ṣe ń tọ́ da. akramakumullah tẹ́tẹ́ títa ọ̀tà kò fi ọ́n lọ ìsìláàmù ọ̀faramọ́ níyàn bá wa ta tẹ́tẹ́ tó fi lówó téèyàn ta tẹ́tẹ́ tó fi lálù lábẹ́ òfin ọlọ́run owó haramu lówó téèyàn kó ka o wọ́n ti rú owó bẹ́ẹ̀ kọ́ mọ́ṣáláṣí kéèyàn gbà ládàá o. Hmm wọ́n yìí firú owó bẹ́ẹ̀ lọ hajj kájí ọ̀jẹ̀ hajj o wọ́n yìí firú owó bẹ́ẹ̀ wọ́n yìí fi ń ràyàn lọ́wọ́ kéèyàn gbà ládàá ń bẹ̀ ọlọ́run ọba ó ṣe jíjẹ owó èèwọ̀ ó ṣe léèwọ̀ ó ní inna Allah nínú àdìtà nàbì sallallahu alaihi wasallam ó ní inna Allah ta'ala tayyibun la yaqbalu ọba tó ń mani Allah kì sì tẹ́wọ́ gbà kankan lọ́dọ̀ àwọn ẹrú ràfin tó bá Ẹ̀lú ọ̀rọ̀ náà ló fún mi. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín. Nípa ọ̀rọ̀ pípẹ́ nìkan béèrè lẹ́ẹ̀kan tó ní wípé wọ́n ní ọmọ pa wọn, wọ́n ní ọmọ pa àyàn. Hmm. Ọdún tí àwọn àbá wa tún yànnà náà rọ̀ dáadáa. Torí irú ọ̀rọ̀ bá ń pè é dá ìjà ìpínlẹ̀ o. Eh, tí ẹ bá fọkàn bá wa ká lọ dáadáa gbogbo ohun tí wọ́n ń sọ pátá tí wọ́n sì fi ń dá wa lẹ́kọ̀ọ́ ó ní ṣe pẹ̀lú ntọ́lọ̀ ọba sọ tànàbí sọ láì tabẹ́ nìkẹ́ni. bóyá nǹkan tí kò yé ẹni tí ń béèrè àtẹni tó tún sọ̀rọ̀ nísìn ni pé àkọ́kọ́ àlàyé táwọn ń ṣe àgbọ́yé ẹ̀sìn Islam hmm. eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé hmm. ẹ̀jẹ̀ ìṣe mùsùlùmí ó dìgbà tí wọn náà bá tó di mùsùlùmí káwọn òfin táwọn ń sọ yìí kó tó di nǹkan tó tó ṣiṣẹ́ lórí tiẹ̀ náà ṣé wọ́n ṣe mùsùlùmí nítorí gbọ́ kàn máa gbọ́ náà ni wọ́n náà máa wọ pé ah islam máa dáa pọ̀ ọmọ yẹn kí mi náà di mùsùlùmí yìí ṣe kí yẹn máa gbọ́ nǹkan àbí máa fojú àti tí rẹ̀ máa fi ni tí wọ́n sọ ni tí wọ́n máa gbọ́ yé nítorí pé tẹ́lẹ̀ náà ẹ̀mí rẹ̀ etí rẹ̀ ò ìní kí wọ́n máa sọ pé ẹ máa pààyàn àwọn èyí sì sọ̀sọ̀kúsọ. níta ń sọ ni kó ní béèrè ó béèrè ipe séèyàn lè pè yàn kèfèrí. a sì ní òun lè pè yàn kèfèrí ó sì pè yàn kèfèrí ẹni tí èsè kèfèrí wọ́n pè ń kèfèrí òfin ọlọ́run ọba nu. àmọ́ tí mùsùlùmí tó bá lòun ò ṣe ìsìláàmù mà wọ́n èsè mùsùlùmí tẹ́lẹ̀ náà mùsùlùmí ní ìṣe ìsìláàmù mà mo fi ìsìláàmù lẹ̀ òfin tọ́lọ́ ni pé kí wọ́n pa mùsùlùmí tó bá lòun ò ṣe ìsìláàmù mà òfin tọ́lọ́ ni pé kí wọ́n pa òfin yóò sì gba yín láàmú náà lẹ́ fi pé èèyàn ọ̀fẹ́ ní nàìjíríà hmm. òfin tọ́lọ́ wọn bá nìyẹn ẹni tó bá ní ìṣe ìsìláàmù má tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ òfin ọlọ́ọ̀ni pé kí wọ́n pa òfin ṣẹ̀ríà nìyẹn so eléyìí tẹ́ bó ṣe tẹ́ fún gbogbo wọn tí wọ́n sọ pé wọ́n tó ṣe mùsùlùmí láti pìlẹ̀ kí wọ́n pọ́ nígbà tí èsì pé ọ̀rọ̀ òjé sétí. àbí àti ẹ̀sìn tí wàá rí mélòó mu ẹni tí èsì mùsùlùmí tí wọ́n ti pa gan sẹ́yìn. hello Wa alaikum salaam wa rahmatullah. Náà méjì ló ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́. Ẹ dákun ẹ bá gbọ́n sókè díẹ̀ sí ká lè gbọ́ yín kéèké. Hello. Ẹ̀lọ́ ìlú méjì ló ń láti Ọ̀yọ́ ìrẹ́lú. Kí ni ìbéèrè yín? Náà ìbéèrè mo fẹ́ béèrè ni wípé eh, mọ̀mí mọ̀mí ló tí ò súnmọ́ obìnrin tí ò bá ṣiṣẹ́ fún interaction pé tí màmú mi máa mọ̀ ní ìbàjáde lára yẹn tí wọ́n ti gbọdọ̀ kí yẹn lọ wẹ̀. alhamdulilayi tí màmí yìí bá ti jáde lára mùsùlùmí ní jáde tàlàáfíà tí èyí sì jáde tààrẹ̀ torí ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tààrẹ̀ ń sè tó bá débi tó ti fẹ́ tọ̀ mọ́ ní ìní hmm. so ẹni tí ń jáde lára rẹ̀ ní jáde tààrẹ̀ bó ti jáde lára rẹ̀ yọ lọ ni hmm. tí mà níyì bá jáde ó dùn mọ́ yẹn ń gbà tó jáde lẹ́yìn ìgbà tó jáde tán èèyàn gbọ́dọ̀ wẹ̀ ọ̀bá àbóbìnrin lò ọ̀bá àmọ́bóbìnrin lò kò bá àjọjú oorun kò bá àjọjú fò ló ti jáde ó gbọ́dọ̀ lọ wẹ̀ eléyìí ni ìdájọ́ tó rọ̀ mọ́mọ́ ni yàtọ̀ sí alimẹ́dì ìtọ̀ọ̀rẹ̀kẹ́ tó bá kùn lọ́ba jáde lára èèyàn rárá o ètò jáde tẹ́ẹ́rẹ́ tí wọ́n máa yọ̀ bí lá so eléyìí tó bá kùn lọ́ jáde lára èèyàn èèyàn kàn lọ fọ abẹ́ rẹ̀ ni yọ̀ọ́ fọ káríkárí láì sẹ́bì kù tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ìmára tó bá wá yí sòkòtò èèyàn fọnù dáadáa. hello. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah ó fọ yín. ìbéèrè mi sọ̀rọ̀ bẹ̀rẹ̀ nípa. kí ni ìbéèrè yín. sáwọn dẹ́pẹ́ ọlọ́ba alẹ́rẹ̀ ni wọn. àmín. ẹgbẹ́ sọ́yà ẹni tí ó bá fẹ́ bẹ́ẹ̀ béèrè béèrè ẹ máa bí kó sí mùsùlùmí mi. tí ìdájọ́ sí mùsùlùmí ẹ máa jákọ̀. Eh, ẹ ṣe eléyìí kò nílò kí a ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ pé ṣé mùsùlùmí lẹ́nìkan àbí kì í ṣe mùsùlùmí ètò yìí ọ̀kanlẹ̀ pilẹ̀ dídì jẹ́jú kalẹ̀ fún àwa èèyàn láti máa gbọ́ pàtàkì jùlọ àwa mùsùlùmí. hello. asalaamualeykum warahmatulah. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi ni ọmọ ọba olùkọ́ olùkọ́ ìlàtọ̀ tẹ̀lé ní ìgbọ́mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè tí a ní àlè fi ààrẹ rẹ̀ fún ìlàsẹ̀rẹ̀ rásìlám jẹ́ lọ́n. ẹ dákun mo fẹ́ kí ẹ máa túbọ̀ máa wa fi ẹnu pa ọ̀rọ̀ yìí ọ̀sẹ̀ ọ̀sẹ̀. ìlànà lórí láwùjọ yorùbá la ti tẹ̀lé lágbára kí yìí púpọ̀ jù gbẹ́lò yorùbá ní ti sọ wá díẹ̀ yìí ṣe pẹ́tà ìlà àgbòye ó di ọ̀rọ̀ sáà wa púpọ̀ gbọ́dá bá ń gbọ́n gbogbo ìgbà ọlọ́run Hello. Ó kọ yín o. Yàǹgá wá kìlá pẹ̀lú atọ́yọ̀ sá. Kí ni ìbéèrè yín lẹ́ẹ̀kan sí? Ìbéèrè mi lẹ́ẹ̀kan sí ni pé ọ̀rẹ́ mi kan jọ ń gbélé ni, hmm. Christian ni bẹ̀rù Mùsùlùmí ló fẹ́. Hmm. Ṣùgbọ́n ẹ̀sìn Islam wá wù látara àwọn táàjọ ẹ̀sìn tábìjọ ẹ̀dínmọ́jẹ́mọ́ wọ́n ẹ̀sùn fún tó. Hmm. Ó wá ní sóun lè lọ fún àfa òkun tó ra súná pa fún òun fún ọjọ́ ìròyìn tí Mùsùlùmí. Ẹ Ṣé wọ́n ní ṣé obìnrin bèrè pé ṣé àwọn lè lọ fún àfa àwọn àbí àáfà kan ní ẹran wípé kán bá wọn pa ẹran súnmọ́ àwọn padà káwọn wá di mùsùlùmí. alihamudulilayi tí èèyàn bá fẹ́ di mùsùlùmí ó ti tó kẹsọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ti di mùsùlùmí ẹ bùkátà láti pa ẹran súnmọ́ kankan mọ́ ẹ sì bùkátà ju kíkẹ́ sọ pé kọ́tùmọ́fẹ́ máa jẹ́ nìsín ni lọ ẹ bùkátà láti pa ẹran súnmọ́ kankan mọ́ ẹ ṣe lónìí kó tó dọ̀la òòrè ń bẹ ń bẹ. hello. hello. ìyá zero nine zero five five three five five five five eight hello. hello. tí ẹ bá ti pa rédíò yìí kí ẹ pè wá padà oh nine oh five five three five five five five eight kí a mú ìpè yọ kan sí i kó tó di pé a mọ̀ lọ lórí ètò tí a pè ní alefik fidin hello. hello. ó kọ yín wàhálẹ́kùn sálàmù alhamdulilayi ìṣẹ́jú kan la ní kí ló ìbéèrè yín pápápá. bàbá àgbàbá ló ń sọ̀rọ̀ láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín sàn. ìbéèrè mi fẹ́ bèrè ni pé tí nǹkan bá sọ nǹkan nù hmm. pé pé ìyẹn wá fi kọ́bí láì sí ibi ẹgbẹ́ àti example tí wọ́n wá fi kọ́bí kan tó wá dìgbà tó wá lójú ọ̀sẹ̀ nílò kan sí ààrẹ ń tó ní kí ìyẹn lè máa lo nǹkan òun lọ. gbogbo ní tí a bá rí he lábẹ́ òfin ọlọ́run tí nǹkan yẹn tí a bá mú ká mọ̀ pé a mú láti jẹ́ni tí ó sọ ni àgbọ́dọ̀ mú láti dẹni tí ó lò nítorí pé nǹkan ní nǹkan ni tó bá tiẹ̀ jẹ́ pé mẹ́kà àbí mẹ́dínà làbá ti rí nǹkan yìí bẹ́ẹ̀ kò lè di tiwa láéláé nítorí pé àwọn àlejò ọlọ́run àwọn ni wọ́n ní ẹni tó wá ṣiṣẹ́ hajj àbọ̀lọ́ sàbẹ̀wò mọ́ṣáláṣí anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n rú ìlú wa a rí nǹkan yìí níta bá rí èèyàn àmà fi wẹ́lọ̀ fọdún kan àmà fi wẹ́lọ̀ fọdún kan á kọ́ sí ìtòsí ibi tá a ti rí àyíbá títí ọdún kan ààrẹ ni pé wá sọ pé ńlọ ní ìgbà náà nìkan náà di tiwa. Hmm. alhamdulilayi jazakumullahu khairan jaza sheikh ah, insha allah bi rahmatulah ọjọ́ mẹ́jọ náà ni a tún máa láǹfààní láti pàdé pọ̀ lórí ètò tí a kò ní àlè fi dín ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá ṣe àrànṣe fún wa kó sì bá lé fún àrísìkí wọn. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Abu Amina láti òkè àdó Akíntọ́lá jazakumullahu khairan jaza Sheikh àdámọ́ lọ́wọ́ ayé àtọ́kùnmá khidmatan lil islam wal muslimin inṣàlá ọ̀làdùnní bẹ̀rù lóko tí èmi jẹ́ ọjọ́ mẹ́jọ ìní ni kí ẹ tún jẹ́ kápọ̀ àdìpọ̀ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mọ̀ọ́dágbére fún ẹ pé wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.